ẹ̀yin ènìyàn wá. mo ní ọmọ àlè ní Tinubu ọmọ àlè ní Tinubu ọmọ àlè ní Tinubu ẹ̀yin tẹ́ bá súnmọ́ ẹ̀yin tẹ bá mọ̀ dáadáa go and pé ẹnìkan pè lọ́mọ àlè pé mi àkàndọ́ra wíkóńkó sọ wípé ọmọ àlè ní akéèrè igi yébìlá ni adójútì ni ọmọ ni. eléyìí pọ̀ o ó ti yá àdá bẹ́ẹ̀ ni a dúró orúkọ ilẹ̀ pé ọmọ olódò ilẹ̀ tán wàhálà ti padà wá. lẹ́nu yín àbí kí ni mo gbọ́ tán ọmọ àlè wàhálà wàhálà wàhálà wàhálà lẹ́yìn ẹ̀yin ẹ̀yin tẹ́ ní ẹ̀yin ni paonia àbí kì í ṣẹ̀yin lẹ́sán làbújá tẹ́ ẹ gbé fóònù yẹn báyìí tí wọ́n ń ṣe báyìí tí wọ́n ń ṣe báyìí pé ẹ wo òtẹ́ẹ̀lì tí wọ́n gbà wá sí o ẹ wo òtẹ́ẹ̀lì o ẹ ọmọ olódó idẹ ẹ̀yin lẹ dúró ti bàbá yín wọn bàbá yín padà wá dọmọ àlè ah, wàhálà ti padà wá ẹ̀yin ènìyàn wa àwọn náà lè ti gbọ́ tọ̀ yẹn wọ́n ọmọ àlè ni wọ́n <laughs> tírélà padà gbà á rí yín kọjá nígbà tó yẹ pé rìkíṣí ni ọ̀tẹ̀ ló bá yín débẹ̀ ọ̀tẹ̀ lẹ́dí débẹ̀ ọ̀tẹ̀ ọmọdé yẹmọ ni wípé ń ta lòun ṣé òun náà ló fẹ́ wá darí wa ni ló fẹ́ gba yorùbá ṣe Ìgbòho ló fẹ́ gba Yorùbá nation fún wa ẹ̀yin ẹ̀yin tẹ́ni ẹ ò lè fọmọ Yorùbá sílẹ̀ ó ti padà kán nìyẹn ah nǹkan ti wà wàhálà padà wà lẹ́yìn lẹ́yìn inauguration lẹ́yìn ẹja àrọ̀ làbújá wàhálà padà wà. ṣé ẹ bá wa gbọ́ nǹkan tó sọ dáadáa ṣó clear sí wa létí dáadáa ṣé gbogbo ẹ ti yá dàrú náà nìyẹn ni wọ́n ní nǹkan tí àwọn rò kọ́ ni bàbá Tinubu ń ṣe o ṣé ẹ rí nǹkan tí wọ́n pè wọ́n a ò ní gbọ́ ẹnu mi kọ́ lẹ̀ ẹ ti gbọ́ wípé ìyá tíṣà kú ẹ ti gbọ́ lẹ́nu rẹ̀ fúnra ẹ̀ ẹ̀yìn o tírélà ti yá agbàrin wọn kọjá nìyẹn àbí ọjọ́ wo sígbà wo ni ìgbà wo sí nígbà wo ẹja àrọ̀ ṣé ẹja àrọ̀ ti yá atán lábújá ẹ wo òtẹ́ẹ̀lì àwọn ẹ wo òtẹ́ẹ̀lì tí wọ́n gbà fáwọn ó ti yá atán náà nìyẹn lélelélele wàhálà wàhálà wàhálà wàhálà ti padà ṣẹlẹ̀ ṣe bí a sọ fún yín ẹni irọ́ ẹni kò sí nǹkan tó jọ ṣe é rojú ayé wọn lóde ṣe é rí wọn lóde wọ́n ní pé àwọn tẹ ẹ wà lára àwọn tó campaign fún wọn yẹn òun ni ọ̀rọ̀ fi gbẹnu àwọn àwọn máa sọ̀rọ̀ sí wọn àwọn máa sọ ìyáláyà ọ̀rọ̀ sí wọn nítorí wípé wọ́n fi ojú olóore gúngi wọ́n ní wọ́n ti fi àwọn gba ojú bíi báyìí ta ló fẹ́ wá parí ìjà yìí o ẹjọ́ àmọ̀ràn bóyá wọ́n ní wọ́n promise wọn ní villa ṣé villa ni àbí mansion àbí estate <laughs> èwo ni wọ́n promise wọ́n ń gbà yẹn àbá Tinubu kò dẹ̀ dá o so ẹ padà fún wọn ní estate tẹ promise wọn ṣé ẹ lójú ayé lóde báyìí ó tiẹ̀ dá ṣé bó ṣe ṣẹlẹ̀ yìí ah òun ló dáa jù tó ń clear sójú everybody torí nígbà tá à ń sọ ẹ búrọ̀dá wíkóńkó ẹ̀yin náà ẹ wà lára àwọn tó padà bú Yorùbá nation ẹni kò sẹ́ni kankan tó wà ń bẹ̀ tó ti ṣe Yorùbá nation mọ́ ẹ wá rí àwọn tẹ́ ẹ padà tẹ̀lé báyìí ẹ̀yin náà sọ ẹni yà ẹ̀bí epo pẹtiró kí lẹ sọ kó ṣẹlẹ̀ pẹ̀lú epo pẹtiró hmm, hmm, hmm, ẹni ẹ sì mú àṣírí ibẹ̀ yẹn ń bọ̀ pé kò tí ì clear dáadáa nítorí wípé Samsudeen àti kinní kan Abdulsalam gbogbo wọn àti ẹrù fàyí àti Eh, sanni gbogbo wọn ni wọ́n padà sọ wípé subsidy remover kò sí nǹkan tó jọ wọ́n ń yọ owó ẹ̀ eh, ṣé ibi tí wọ́n padà wá bá yín délé léyìí ṣe rí wípé ẹ̀yin tí ẹ kó ará ìlú sínú kóló leléyìí ọmọ ẹni òní ṣèdí bẹ̀bẹ̀ kásílẹ̀ kẹ̀sí ìdánmọ̀ ẹlòmíì tó ti clear sójú everybody yín àná ojú everybody máa tó bó ojú everybody ó máa bọ́ ni ẹ wo ẹ̀yin èèyàn wa wọn ò tí sọ̀rọ̀ tán o ọ̀rọ̀ pọ̀ núwèé kọ́bọ̀ o ẹ bá wa yí sí ẹ ẹ fi bọ́ọ̀lùmù sí nínú ilé agbódo yín lọ́hùn ẹ bá wa yí sókè ẹ yí wàhálà wàhálà wàhálà ó ti ń clear torí a sọ wípé nàìjíríà ti tán káàjọ fọwọ́sowọ́pọ̀ kí wọ́n pín inú ìlú yẹn irú eléyìí tó ṣẹlẹ̀ yìí kò bá má ṣẹlẹ̀ àní buhari ti jẹ igbá tán ẹni irọ́ ni nítorí owó gbogbo yín ẹni ẹni tó bá ibi tó bá ti fún yín lówó kí wọ́n jáde kí wọ́n wá san ẹ wo ẹ ṣàjẹ́ ká ẹ jẹ́ ká fi ohùn sí ẹ bá wa gbóhùn sókè nínú ilé agbódo yín lọ́hùn-ún. ọmọ àlè ni Tinubu ọmọ àlè ni ẹ̀yin tẹ́ bá súnmọ́ ẹ̀yin tẹ́ bá mọ̀ dáadáa go and tell him pé ẹnìkan pè lọ́mọ àlè pé mi àkàndọ́ra wíkóńkó sọ wípé ọmọ àlè ni akéèrè igi yóò bìlà ni adójútì ni ọmọ ni now mo mọ̀ pé àìsọ ọ̀rọ̀ kan mọ́ gbogbo ẹni anybody tó wà ní nàìjíríà ti mọ̀ nǹkan tá à ń fi lẹ́nu àná sí àbí ká sọ gbọ́ láti ọ̀sẹ̀ kan sí time tá a wà yìí now ìyẹn ló láàrin epo sẹ́yìn tẹ́lẹ̀ jọ sódò mọ́ wá nú kò sẹ́yìn tẹ́lẹ̀ kò dùn mọ́ wá nú tó lọ yẹn in between nine hundred naira naira one naira one thousand naira lára lítà epo kan kan kí ni ìròyìn tá a máa gbọ́ lánàá ni pé wọ́n ti fíìsì owó epo gbà tó wá fíìsì owó epo èèlò ni wọ́n ní kán mọ̀ ta jálẹ̀ epo kan wọ́n ní kán mọ̀ ta ní eight hundred and ninety seven naira can you just imagine that. ẹ lẹ́nu yín ṣé ẹ ti gbàgbé ni nǹkan tí ẹ sọ nínú òtẹ́ẹ̀lì Àbújá wípé sọ́bsìdì yẹn bó ṣe yọ yẹn gan-an ló dáa ẹ wo ẹ̀yin ènìyàn wa ẹ bá wa gbọ́ nǹkan tí wọ́n sọ nígbà yẹn lọ́hùn-ún mo dẹ̀ ti fẹ́ fàkókò yìí sọ fún yín pé nípa ti ọ̀rọ̀ epo tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ṣe rí ti epo yẹn mo ṣe yọ sọ́bsìdì yẹn mo ṣe yọ kúrò ó dà hmm. ní tèmi mi faramọ́ nítorí pé a fẹ́ kí ọmọ ọ̀lú káwọn ọmọ wa máa lọ sílé ìwé. àti pé kí ìlú wà lójú kan láti gbà é kọ́kàn wa balẹ̀ bí wọn ò bá lè yọ kò lè sáàyè padà tí wọn ò bá yọ sọ́bsìdì yẹn kò lè sáàyè padà. Hmm. continue. sọ́bsìdì jìbìtì ló wà nbẹ kò sí mm. nǹkan kan bẹ. Mm. àwọn èèyàn kan ni wọ́n ń pàpà pé pàrọ̀ra wọn sọ dẹran ẹgbẹ́. God have mercy. so ẹ jẹ́ ká farabalẹ̀ fún ìjọba ilé mm. ẹ jẹ́ ká farabalẹ̀ fún ìjọba ilé ohun tó bá mú wa nílùú òyìnbó ẹ jẹ́ ká gbogbo wa kí a lọ calculate iye tí wọ́n ra epo ní òyìnbó ẹ̀yin èèyàn ẹ gbàgbé pé epo yẹn alépo alépo àwa ò lè mú epo wa kó dà sínú mọ́tò bẹ́ẹ̀ o crude ló ń jáde crude ló ń jáde lọ́dọ̀ wa ibì kan ni wọ́n ti lọ refine wọ́n máa refine yẹn o owó náà dẹ̀ ná ẹ má sọ pé aṣá àlépo àlépo hmm. kò ń ṣe pé epo tó a níyẹn a máa mú a máa wá dà sínú hmm. ọkọ̀ bẹ́ẹ̀ hmm. bó o dà sínú ọkọ̀ mọ́tò ẹ máa bàjẹ́ o epo yẹn crude oil là wá ní wọ́n wá refine yẹn so tó bá ti wá refine owó náà náà fi ń ṣe so nísìnyí ṣe rí irú gbogbo kí ní nnpc wà gbogbo iṣẹ́ gbogbo àwọn ibi tó yẹ kán ti máa subsidize epo wa yẹn gbogbo kí nìyẹn tó ti refine epo máa bẹ̀rẹ̀ sí gbogbo ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ àwọn tó ń lọ yọ tó ń fẹ́ kó ṣiṣẹ́ hmm. tó ń lọ yọ láti torí àti torí jìbìtì láti lè máa kó wọlé yẹn. o lè máa dápò wọn ni wọn máa bọ́ sí. ó máa bọ́ sápò wọn òun náà ṣe ń ṣiṣẹ́ ìjàmbá yẹn fún wa so nísìnyí ọlọ́run á bẹ̀rẹ̀ sí fún wa ṣe. Ah háà ah, ẹ̀yin dìfẹ́ǹdà olóṣèlú ẹ̀ dé bẹ̀rù ọlọ́run ṣe é rí bí ọbańlá elizabeth adé-buhari bó ṣe ń yànnàná ẹ̀ bíi pé ó tẹ̀ mọ ìtumọ̀ nǹkan tó ń pè ní sọ́bsidì òun náà nìyẹn ẹnu ẹ̀ la wà kì í bólówó nínú ṣé ẹ ti rí pé òun náà ló padà wá ń ṣẹlẹ̀ yẹn ẹ ò wá lè dìfẹ́ǹdì kan tẹ̀ ń sọ yìí mọ́ báyìí ẹ̀yin dìfẹ́ǹdà olóṣèlú ṣe rí wípé ẹ ti padà fẹnu ara yín báyìí <laughs> ẹ ti padà fi ti fi kó bára yín ṣé ẹni mi tẹ wọ́ gbogbo ẹ̀ dé sọbsidi ẹ̀kúrúdọ̀ ẹ̀lì ni ọba alá Elizabeth Awíkóńkó. now kẹ́nìbọ̀dì máa wá sórí platform mi láti wá sọ pé ẹ ṣe bẹ́ẹ̀ yín náà lè dìbò fún àfẹn tó bá fẹ́ sórí burúkú lókù I made the right decision láti follow Tinubu tí n bá tẹ̀lé Tinubu sọ fún mi anybody tó tún fẹ́ kí n tẹ̀lé kẹ́mi kankan máa wá tó bá kọ nọ́sẹ̀sì sórí platform mi máa ń ṣépè tí wọ́n bí wọn rí òní bọ́ kúrò mú ẹ̀ láéláé now àwọn mẹ́ta náà lé sórí igbá tí kì í bá ṣe pé ìyá amúnibúni ọ̀rọ̀ bí ẹ tíbi ẹ fọ́ lójú ọ̀tún tẹ́lẹ̀ ẹ̀fọ́ ń tòsí ká ló justify wa ni àwa làbá àwa ló yẹ ká ní upper hand àwa ló yẹ ká lẹ́nu ọ̀rọ̀ wípé ṣé ẹ ti rí ń gbà yẹn gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ tẹ̀lé ṣùgbọ́n torí pé ó disappoint wa woefully èrò ọkàn wa ó yàtọ̀ sí nǹkan tí Bọ́lá Ahmed Tinubu ń ṣe and let me first state it categorically that Ọlọ́run ọba ṣe pé mi ìgbàgbọ́ àlẹ́ ló wọ ẹnìkankan during the campaign I did it with, with all heart mo ṣe nítorí pé mo rí pé ọmọ Yorùbá ni and again torí pé ẹ̀yà ẹ̀yà mẹ́ta ló wà ńbẹ̀ tí wọ́n ń díje I will be stupid tí n bá lọ dìbò fẹ́ yá Ìgbò I will be stupid tí n bá dìbò fún Haúsá Fúlàní again nígbà tó ọmọ Haúsá Fúlàní kan parí ọdún mẹ́jọ báwo ni mo ṣe wá fẹ́ draft tó tí wàá tó dìbò fún ànàdà Haúsá Fúlàní tó di ọdún mẹ́jọ a jẹ́ pé gbólóhùn tí wọ́n máa ń pè pé we are born to rule a jẹ́ pé òótọ́ ni ajẹ́pá jẹ́ kí gbogbo àwọn nǹkan yẹn ṣe sí wa lára anábìlì pé ọmọ ẹni òṣèdíbẹ̀ bẹ̀rẹ̀ kákólẹ̀kẹ̀ síbi ọmọ ẹlòmíì àti fọ́ọ̀nù ọmọ ẹni òṣèdíbẹ̀ bẹ̀rẹ̀ nísìnyí àkólẹ̀kẹ̀ síbi ọmọ ẹlòmíì àkólẹ̀kẹ̀ síbi ọmọ wa tó ṣèdíbẹ̀ bẹ̀rẹ̀ àbí náà rìsọ́ọ̀tì ẹ̀ lájọ máa wá dì pẹ̀lú mo sọ lẹ́ẹ̀kan mo ní ọlọ́run ṣe pé mo gbàgbá lè lọ́wọ́ anybody and I promise nobody mi ìdẹ ṣe ní má jẹ́ ìpẹ́ lẹ́nu kankan mi ìdẹ bẹ́ẹ̀ ni kankan mo lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí after three years ńlá tó máa criticize Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n òye tó yé mi nísìnyí ni pé bá a bá ní ká kó aṣọ sí wèrè lọ́rùn yóò lu aṣọ gbé yóò sọ gbogbo aṣọ dàkísà tá a bá ṣe mistake sọ wípé ká dúró de ọdún mẹ́ta sáàmù dákẹ́ sí gbogbo nǹkan báyìí ni sáàní ti kú kọ́dún mẹ́ta ó tó pé ṣé nǹkan mi ò ti ní ṣẹlẹ̀ kọ́dún mẹ́ta ó tó pé because tá a bá wo káàkiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ epo ni gbogbo nǹkan lé ayé wa ní Nàìjíríà base lé lórí alákọ̀ọ́rí ara ẹ̀ kò tí ì gbọ́ pàṣẹ tán tó ti sọ pé subsidy is gone alákòóyà rẹ̀ ìgbàtí ìgbò pàṣẹ tán tó ti sọ pé subsidy Àtíkù ó lè wọ́n yọ subsidy Peter Obi ó lè wọ́n yọ subsidy a nígbàgbọ́ wípé ah, a jẹ́ pé subsidy ò láǹfààní tó ń ṣe wá ìtumọ̀ tí gbogbo fún subsidy ni wípé àwọn èèyàn kan ni wọ́n pocket owó tó fi ń ṣe subsidy pé kò yọ sí wa lára ńgbà náà o wọ́n ń ṣe subsidy à ń rí ní less than two hundred naira wọ́n ń ṣe subsidy à ń rí ní two plus ẹ wá yọ subsidy kúrò a bẹ̀rẹ̀ sí ní erépo ní four hundred naira plus now four hundred naira náà fi epo sí labẹ̀rẹ̀ sí ní pariwo abẹ̀rẹ̀ sí ní fòsókè abẹ̀rẹ̀ sí ní gbẹ́jọ́ lórí abẹ̀rẹ̀ sí ní sagídí káàkiri meanwhile kì í ṣe pé ó dùn mọ́ wá ní kì í ṣe pé ó rẹ̀ wá lọ́rùn kì í ṣe pé ó bẹ̀ wá lára níta ń rògbà yẹn ni wípé ẹni tí yóò yẹ̀ lórúkọ tí yóò tó rẹ́rìn yóò kọ́kọ́ sunkún kó tó rẹ́rìn because ẹni tó bá kán lẹ́sẹ̀ lè sìn ín yóò tó fẹsẹ̀ ó lè padà o ṣùgbọ́n kó tó fi padà yóò jẹ ìrora yóò jẹ ìnira ìnira kékeré ní bẹ́ńbẹ́ wẹ́ẹ́ ká dijú mọ́rí ká fi mọ́ra ká jẹ́ ká lè padà wá jọrọ̀ but ojú ọ̀nà tá à lọ eh, èmi ò rí ọ̀rọ̀ kankan bẹ̀ o mi ò rí nǹkan ìgbádùn kankan bẹ̀ ṣe lọ́ fẹ́ dàbẹ̀ ni wípé kò sí ẹni ṣe trust nípò ìjọba orílẹ̀ Nàìjíríà lọ́ pé because gbogbo ọtọ́ bá ti débẹ̀ no matter what they promise before they get to that office wọ́n máa misbehave ṣáá ni oríṣi nǹkan ni Bọ́lá Ahmed Tinubu ṣe tó wà irritating tó ń bí èèyàn nínú tí ń rìn èèyàn nínú gẹ́gẹ́ bí ẹ̀yà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá because expectation wa kọ́ ni nǹkan tá a bá pàdé yìí lo and behold gbogbo ẹ̀ ni màá máa ṣí láwẹ́ láwẹ́ láwẹ́ láwẹ́ láwẹ́ láwẹ́ láwẹ́ láwẹ́ henceforth like I said kò sẹ́ni bọ́dì tó rọ̀rọ̀ sọ láti wá bá mi because mo láwọn kan tó máa ń message lórí tó máa ń comment lórí youtube àbí facebook ń bẹ eh, ọmọ yóò ṣe díbẹ̀ bẹ̀rẹ̀ ibẹ̀ ti kó lẹ̀kẹ́ sí díẹ̀ ní ìsìn nígbà táwa ìsọmọ àlèbí tọ̀dọ̀ ọ̀tọ̀ lóòrìn ọ̀tọ̀ lóòrìn bí bẹ́yẹ bá ṣe fò láṣẹ sọ̀kù ẹ̀ nígbà tó yẹ ká tẹ̀lé ọmọ ìyá wa àtẹ̀lé ó ṣe é sọ a lè dúró tì í i can be proud of it at any moment ó disappoint me now that is another topic entirely láti wá fèsì ẹ̀skúálì no Bọ́lá Ahmed Tinubu hmm. n tó ń ṣe lórí ipò ibi tó wà pọ́lísì wo ló implement tó fẹ́ mú dẹ̀rù bá wa kí ni nǹkan tó ń ṣe tó fẹ́ mú wa kúrò nínú ibi àtìyàn tí ń dà wá ọ̀nà wo ló là kalẹ̀ kí ni ìgbésẹ̀ wọn irú àwọn èèyàn wo lọ́jọ́ ń ṣèjọba kí ni tí wọ́n rò lórí náà oríṣiríṣi nǹkan ló wà lórí ọ̀rọ̀ epo petrol tá à ń sọ yìí ọ̀rọ̀ àwọn NNPC ń bọ́ ń bọ̀ ọ̀rọ̀ rìfáínárì Dangote àbí Dangote gangan bẹ́ẹ̀ oríṣiríṣi nǹkan ló rọ̀ mọ́ ilé hmm. tí mo fẹ́ ká kọ́kọ́ treat nísìnyí ò lè pé kélédé tí wọ́n fi increase owó epo tẹ́lẹ̀tẹ́lẹ̀ ara ní six hundred and seventy naira láwọn ibìkan àwọn kan ń ta six ten àwọn kan ń ta six hundred naira mo rántí dáadáa bovas nìkan ló ń ta six hundred láwọn ibìkan um, total wọ́n ń ta six hundred and ten naira. Wow láwọn bofas kọ̀ọ̀kan wọ́n ta six hundred and thirty naira nnpc nìkan ló ta five hundred and eighty five naira now àwọn ilé epo tó kù à ń rà ní seven hundred naira seven hundred and ten naira epo wá fò kúrò ní gbogbo range yẹn ó fò fẹ̀rẹ̀ sí nine fifty nine hundred nine fifty nine hundred nine fifty làwọn rà á láwọn ilé epo kan níbi ọ̀sẹ̀ tó lọ èmi ti ra eight hundred and ninety something bẹ́ẹ̀ mo ti ra eight hundred and ninety five eight hundred and ninety seven níbẹ̀ lọ́kàn wa àgbèyí pé kankan ló jẹ́ képe ọwọ́ but problem ta ní ní nàìjíríà ni wípé a kì í sábà sọ̀rọ̀ ní mímọ́ ètò ẹ̀ka sọ̀rọ̀ láti four hundred plus láti increase ṣe sí five hundred plus sí six hundred a complain nígbà yẹn o a sọ ẹ́ létí torí pé àwọn kankan kì í pẹ́ mọ́ wa lára now ọ̀rọ̀ wa débi tó dé yìí kò wá fẹ́ jẹ́ ká nírètí àti àti ìgbàgbọ́ nínú ìjọba Bọ́lá Ahmed Tinubu as far as I'm concerned èmi ní tèmi lèmi sọ o because kánú mi ò support ẹ̀ kánú mi ò tẹ̀lé mi ò ní kò ní ká mi lára dàbí alára màmá wo wípé wọ́n kọ̀ọ̀kan mi tàbí kí n máa wo wípé ah, àwọn tí wọ́n sún wa débẹ̀ ni wọ́n sún wa débẹ̀ ṣé ká wá sọ pé mi náà pẹ̀lú àwọn tó sún wa débẹ̀ ni àjẹpé um, ọmọdé àti kúrò nìyí tó wà odò ti wọ́pọ̀ ń bi tàná irú èèyàn ta rò Bọ́lá Tinubu jẹ́ nǹkan Bọ́lá Tinubu jẹ́ this is the reason why tá a máa padà wọ Bọ́lá Ahmed Tinubu jè dáadáa at least no matter kò ti ká wọ́ jìn kò túmọ̀ sí wípé kó ṣe nǹkan tá a fẹ́ fún wa tàbí kó change policy tàbí kó change nǹkan but at least we say the truth oríṣiríṣi àwọn èèyàn ló kàn nígbà tá a fẹ́ táwọn táwa ń ṣe ń campaign fún tá a sọ pé ọmọ wa ni ọmọ ìyá wa ni ẹ̀já dìbò fún ẹ̀já support ẹ̀ òun ló lè ṣe ó ṣe gbálẹ̀ èkó ó ṣàwọlé èkó ó implement eléyìí ó build eléyìí ó improve eléyìí. ká bẹ̀rẹ̀ sí ní compare and contrast pẹ̀lú oríṣiríṣi nǹkan tí Bọ́lá Ahmed Tinubu ti ṣe sẹ́yìn èèmù wa ni wípé n tó ṣe ń gbà tó jẹ gómìnà pẹ̀lú ìkúfúndọ̀ ọdún mẹ́jọ yóò lọ rí replicate ẹ̀ ní central ó mú wa ni pé ah this is one person tí wà àti ṣe ẹ̀ súnmọ́ àbí tí pọ́lísì ẹ̀ àti bó ṣe bí ìdáwó èèyàn bó bó ṣe súnmọ́ olóyè olóòlò Ọbáfẹ́mi Awólọ́wọ̀ sí wípé ah, ẹni wà kápẹ́bù ó máa deliver we don't just vote for him wípé kó lè kó lè lọ síbẹ̀ kó lè máa lọ kó lè máa lọ ṣe fàájì and again lára nǹkan tó jẹ́ kí mo dìbò fún Bọ́lá Ahmed Tinubu lára tó jẹ́ kí support Bọ́lá Ahmed Tinubu òun pé mo believe pé ọjọ́ ti dalẹ̀ already Bọ́lá Ahmed Tinubu ti dàgbà àti kó arúgbó ọ̀tọ́jọ́ tó ti dáyé kò sí báyìí fẹ́ sọ pé ẹ afẹ́kọ́ dàgbà afẹ́kọ́ dàgbà Bọ́lá Ahmed Tinubu ò lè times two ọdún tó ti lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò lè replicate iye àyẹn kò lè lo kò lè lo iye ọdún yẹn kò lè lo àfẹ́yẹ̀gẹ́ pẹ̀lú ẹ̀ kọ́ ẹ lọ tírìtẹ̀ lọ ní Germany lójoojúmọ́ kọ́ ẹ lọ oògùn lọ kọ́ ní India lójoojúmọ́ kọ́nà ṣe sọ́jú ìfúnni London lójoojúmọ́ kò lè change anything ọjọ́ tó máa kúrò láyé ti dínkù gan-an rẹpẹtẹ so èmi ni wípé Bọ́lá Ahmed Tinubu ti sọ̀pọ̀lọpọ̀ mistake sẹ́yìn reality pé at least Ọlọ́run fún lórí ọ̀fẹ́ láti cover mistake yẹn láti láti adjust láti wá ṣàtúnṣe gbogbo yàwọn nǹkan tó ṣe tó bàjẹ́ ló padà wá láti wá ṣàtúnṣe ẹ̀ èèmù mi nìyẹn determination mi nìyẹn and lo and behold like I said I collected no dime from anybody ẹni tó bá dẹ̀ sọ pé mo gbowó lọ́wọ́ nǹkan jáde síta kó wá sọ iye tí mo bá gbà ọ̀nà tó gbà fún mi ibi tó ti fún mi ibi tá a ti jọ pé mo ṣe pẹ̀lọ́ kankan lẹ́yìn tí mo dẹ̀ ti dìbò fún ókè ọ̀hà ṣe bẹ́ẹ̀ jọ lọ sí Àbújá ni ṣe bẹ́ẹ̀ jọ lọ sí kíní kan ni gbogbo àwọn nǹkan yẹn mo make history lásán ni I did it with joy I have never regretted it for once mi ò dẹ̀ lè ever regret ẹ̀ lọ́la. No pé ẹ torí pé mo lọ sí Àbújá mo lọ torí pé wù mí láti lọ mo lọ torí pé mo lọ mo lọ witness ẹni mo fẹ́ ibi tẹ́ ti ṣe swearing fún president at least kó wà nínú kó wà nínú history ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbà tí ọba ìlú èbó tó wá sí nàìjíríà gbà yẹn àwọn tó bọ̀ lọ́wọ́ ń sọ pé ó bọ̀ àwọn lọ́wọ́ so wọ́n rí gẹ́gẹ́ bí pride ẹni tí fàwùtọ́ sí ní ìpínlẹ̀ àràmù bẹ́ẹ̀ ni ibi tọ́pọ̀ bí ẹni bá so sí láti ka but that apart reality ò kì í sọ pé kéèyàn mọ́ sọ ohun orí pé ẹ lọ sàbújá orí pé ẹ lọ sọ́dọ̀ gbá orí pé ẹ campaign fún orí pé ìlẹ̀ lẹ́ni kátẹ̀lé ìyẹn kọ́ ni issue nìsín issue ti ń bẹ́lẹ̀ yìí ni wípé hmm. gbogbo nǹkan wọ́n gógó issue tó wà nílẹ̀ yìí ni pé ebi ń pa wá issue tó wà nílẹ̀ yìí ni pé epo wọn issue tó wà nílẹ̀ yìí ni pé owó oṣù tí wọ́n promise àwọn òṣìṣẹ́ wọ́n ti implement already wọ́n ti mọ̀ sán seventy thousand naira tẹ́lẹ̀ fẹ́ mọ̀ sọ fún wọn now òṣìṣẹ́ tí ọmọ ẹ lọ síbi iṣẹ́ èèlò ni wọ́n mọ̀ ẹ̀wọ̀ mọ́tò lọ síbi iṣẹ́ ọ̀kadà èèlò ni wọ́n mọ̀ ẹ̀gùn lójúmọ́ èèlò ni sálárì wọn èèlò ni màá ṣẹ́kù ń bẹ̀ ìlú ni wọ́n gbà lọ́wọ́ báyìí tó ń bá gba seventy thousand kí ni wọ́n mọ̀ fi seventy thousand ṣe báàgì ráìsì kan lè ṣe yìnyín ibi tó bá ti lẹ́ẹ̀sì ni wọ́n ń ní seventy eight thousand naira ó lẹ́ẹ̀sì nu seventy eight thousand seventy nine thousand eighty thousand bó ṣe ń tàkù ráìsì lé nínú yẹn now ṣé ráìsì nìkan lọ́ọ́ mọ̀ jẹ ni ibi tí wọ́n bá ti lé tòmátò níwọ̀n bá náà máa lé five hundred ibi tí wọ́n bá ti lé ata náà máa lé five hundred àlùbọ́sà ti wọ́n kọjá ibi tí ọ̀wọ́n dé rí lọ́dún tá a wà lára abọ́ ẹ̀wà kan ní six thousand naira can you just imagine that everybody ń complain nípa gàrí láti fa gàrí ní one thousand one thousand one one thousand two one thousand four one thousand five one thousand seven one thousand eight two thousand naira gàrí wá padà di one thousand naira àwọn dèdè òrè kan wà lọ́sàjọyọ̀ wọ́n ní gàrí ti wálẹ̀ ṣé gàrí nìkan la máa jẹ ṣé gàrí nìkan la ń jẹ gàrí with one thousand naira ṣé kò cost ni. so at least yorùbá ní tá a bá rí fòkù a kì í tún gba tọwọ́ ẹ̀ wá wá ní òṣàbò mi gbè mí kí ló dé tó ṣe mi bó ṣe bá mi tó bá jẹ́ pé subsidy nìṣòro ayé wa tó bá jẹ́ pé subsidy ló máa fún wa ní bẹ̀rù tó bá jẹ́ subsidy ló máa jẹ́ kí kó ìpè wálẹ̀ ẹjẹ́ bá subsidy padà náà ẹjẹ à ń bo kámọ kíjọba ọmọ san subsidy fún wa lọ because at the end of the day kò sí gbẹ̀mí kankan tá a rí out of those subsidies ẹ̀rú kì í san subsidy tẹ́lẹ̀tẹ́lẹ̀ àárín pàtì ẹ̀ wọ́n san subsidy ní ìsìn àárín pàtì ẹ̀ kò sí nǹkan kan tó change nínú ìgbésí ayé wa kò sí nǹkan tó yí nínú ìgbésí ayé wa kò sí nǹkan tá a gbọ́ lẹ́nu Bọ́lá Ahmed Tinubu kò sí nǹkan tá a rí pé Bọ́lá Ahmed Tinubu ń ṣe policy policy nìkan là ń gbọ́ nípa ẹ̀ kí ni implementation policy ọ̀nà wo lẹ fẹ́ gbà implement ẹ̀ ọ̀pọ̀ àṣírí wà ní NNPC. ibi tá a tún sọ̀rọ̀ lánàá ni bàbá kan ti ń sọ̀rọ̀ wípé one thousand five hundred naira ni wọ́n ń tepo ní abúlé àwọn pé one thousand five yẹn táwọn bá béèrè wípé kí lóye tó fi débẹ̀ wọ́n sọ pé àwọn ò bẹ àwọn láti wá rí epo pèyí sáwọn kọ̀wé pè é ní àwọn pè é wọlé epo ní tó bá wọ̀ fún ẹ rà á tí ò bá wọ̀ fún ẹ máa lọ kí la fẹ́ fi pé one thousand five hundred naira ṣe sáà máa fi gun mọ́tò ni àbá fi gun ọ̀kadà àbá fi lo ẹ̀rọ àbá fi tan jẹnẹrétọ̀ tábà fẹ́ fi gun mọ́tò ṣé mọ́tò aládàáni ni tábà fi gun ọ̀kadà sọ́kadà fàájì ni bàbá fi lo ẹ̀rọ èèlò láàmú lọ nǹkan tábà fẹ́ lọ fáwọn èèyàn bàbá fẹ́ fi tan jẹnẹrétọ̀ kí ni tá a fẹ́ fi jẹnẹrétọ̀ yẹn ṣe ó wà very very at ó wà very very at stake bó bá jẹ́ pé tá a fẹ́ fi gun mọ́tò tọ́dẹ̀ jẹ́ pé mọ́tò ọ̀hún business la fẹ́ fi ṣe àwọn tó máa ń tó oògùn káàkiri tí wọ́n máa ń gbé mọ́tò káàkiri now èèlò ni wọ́n máa tó oògùn tí wọ́n ń tà epo ìlú ni wọ́n máa rà sí mọ́tò tó máa ń pa àwọn wá láti ràgbèjì àwọn wá láti kinní kan ọ̀fà àwọn wá láti kinní kan kírun i don't know àwọn tó ń ṣe transport nísìnyí èèlò ni wọ́n máa gbé bàdàn sífẹ̀ ìlú ni wọ́n máa gbé kó sífẹ̀ síbàdàn ìlú ni wọ́n máa gbé èkó sí Àbújá ìlú lè kó sí Port Harcourt ìlú ni Benin sẹ́kọ̀ọ́ ìlú ni Ìlọrin sẹ́kọ̀ọ́ because tó bá béèrè lọ́wọ́ pé kí ló dé tó wọ epo tó wọ mọ́tò fi wọ́n wọn ó bí ọ lè rí wípé sọ̀rọ̀ mọ́ iye táwọn ń repo ni owó tá a fi ń repo là ń sọ owó tá a fẹ́ fi ra nǹkan tá a dùn jẹ́ ńkọ́ because epo bá ti stable pẹ̀lú ilé tá à ń sọ yìí nìsín yìí gbogbo nǹkan tẹ́ mú jẹ pátápátá ló tún máa wọ́n sí i lílẹ̀ tó túmọ̀ sí pé kò sí ìdúró already for the first time in history ìwà wọn ju ráìsì lọ by distance wọ́n tabó ẹ̀wà olóye kan ní six thousand naira wọ́n ta drum ní three thousand eight hundred naira or less than or more than ní ìsìn ó depend ó máa bèrè ayé lè rí gbogbo àwọn tó gbogbo àwọn tó máa sọ pé ẹ eh, mi lè ṣe kí n má jẹ ẹ̀wọ̀n olóyin ẹ̀wọ̀n olóyin ni mo like everybody every one of us ti àti ignore ẹ̀wọ̀n olóyin gbólóhùn tí ń jáde lẹ́nu wa ni pé wọn fi ṣètùtù fún wa wọn fi rúbọ fún wa wọn kàn nípa fún wa pé dandan ni ká jẹ́ with three thousand eight hundred ẹ̀wà ẹ̀wà ẹ̀wà ń wọ́n jù rice ni mo wọ́n jẹ̀ wá lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ now à ń sọ̀rọ̀ rice à ń sọ̀rọ̀ ẹ̀wà gàrí ń bẹ́ńbẹ́ èlùbọ́ ń bẹ́ńbẹ́ àwọn oúnjẹ tó kù wà ń bẹ̀ kò sí tó ń jẹ́ balance diet lọ́rọ̀ wa sáàtì ẹ̀ ní balance diet ẹ̀ tẹ́lẹ̀ ibo la ti ń diet ta ti ń balance ẹ̀ kí ló ń jẹ́ balance diet so um, tíjọba Bọ́lá Ahmed Tinubu bá and oríṣiríṣi nǹkan la ti sọ sẹ́yìn Àtìkù ní wọ́n sì ń san subsidy pé gọ́ọ̀mẹ̀ntì ò san síta ni El Rufai wọ́n sì ń san subsidy àwọn kan ní NNPC sọ pé wọ́n sì ń san subsidy pé eh, àwọn subsidy tí gọ́ọ̀mẹ̀ntì yọ tí wọ́n san mọ́ làwọn eléyìí tó ń bọ́ sápò àwọn èèyàn kan ókè ká ní wọ́n wá ń san subsidy la tó wá ń repo ní eight hundred and ninety seven naira does that make any sense to any country to any leader so gbogbo ẹ̀yin tí ẹ bá mọ béèyàn ṣe báyẹn sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńgbà tí Buhari ń bẹ̀ ń bẹ̀ ntí ò jẹ́ ká lè bá sọ̀rọ̀ ni pé a nígbàgbọ́ pé kó lè ti ni. ikú ò létí ìfuralekún ní níta nígbàgbọ́ ni pé eti ń dùn ún kò lè gbálàyé kò lè gbọ́ nǹkan téèyàn bá ń sọ kò lè gbọ́ téèyàn a sọ ní ọjà gbìyànjú láti bá Buhari sọ̀rọ̀ so now àwa nígbàgbọ́ pé Bọ́lá Ahmed Tinubu ní listening here listening here ọ̀tọ̀ ni o ìyẹn lè gbọ́rọ̀ lásán kó fi gbọ́ ìyẹn lè tẹ́tí ilẹ̀ sí láti sọ̀rọ̀ kẹ́ ẹ sọ̀rọ̀ tán kó etí ẹ̀ so listening here ó yàtọ̀ sí pé kéèyàn ní ọkàn àmúṣe kí ni Bọ́lá Ahmed Tinubu ń gbà lérò ọdún kejì nínú ìṣèjọba rẹ̀ la ti ń bá lọ yìí a ń lọ mú ọdún kejì May twenty nine ló pọ́dún kan tó gorí àlééfà ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ kí ni Bọ́lá Tinubu ti ṣe within that period láti May twenty nine twenty twenty three títí dàsìkò tá a wà yìí òní ní September fourth kí ni ìgbésẹ̀ tí Bọ́lá Ahmed Tinubu ti gbé tá a lè sọ pọ́rọ̀ wá lọ́kàn because nígbà tó ń campaign kò sọ fún wa wípé epo máa wọ́n téèyàn bá sọ wípé a máa yọ subsidy kò túmọ̀ sí pé ó sọ fún wa wípé owó epo ò ní stable epo ọmọ wọn ok aláàrojọ nípa dọ́là mo ṣe ń bọ̀ lórí ìyẹn specially ntí mò ń sọ fún yín ni pé ẹ̀yin tẹ́ bá mọ ọ̀nà tán fi gbà báyẹn sọ̀rọ̀ lọ́kàn ẹ̀ kọ́mọ̀ fọkàn sàbí ẹni tó bá máa ẹni tó bá máa jókòó ló ló máa sọ fún wa wípé dandan ni kí kí president kan parí ọdún mẹ́jọ no no no no no no no ìyẹn ò sí lájẹ́ndà gọ́ọ̀mẹ̀ntì ọba di perform kó kúrò lórí ipò ní fẹ́lòmíì anybody tó bá wà wù kó débẹ̀ á mọ̀ wípé a ti try best wa nǹkan òkè ọmọ ìyá wa ni ẹja tẹ̀lé ìyá wa ni ẹja tẹ̀lé ọmọ Yorùbá ni ẹja tẹ̀lé pé ẹni mi ò sẹ́ni èèyàn mi ò sèèyàn à ní fi wá lárò lásán ẹni wá ti sẹni báyìí èèyàn wá ti sẹ èèyàn báyìí kí ni tá a rí bàbá ọbẹ̀ ó wà steak so oríṣiríṣi nǹkan ló wà hidden láàrin Dangote NNPC ìjọba àpapọ̀ àti Bọ́lá Ahmed Tinubu ó lè bá a rọrùn fún wa láti jọ wo ìgbésẹ̀ wo la fẹ́ gbé níbo lọ́lọ́kọ̀ ilé wà wá lọ ilé ọ̀wà wá lọ wájú rárá rárá ọkọ̀ ilé ọ̀wà wá lọ síwájú pàápàá wọ́n máa sọ pé ìwọ èèyàn ní hope ṣé renew hope náà ní ká àbí lost hope is this a renew hope or hope lost because kò yé mi rárá rárá ló jẹ́ kí n sọ wípé ògèdè original máa lè ní Bọ́lá Ahmed Tinubu adójútì níní. ẹ̀yin ènìyàn wa ṣé ẹ ti wá gbogbo ilé tí wọ́n sọ kalẹ̀ ṣé kó ti yá atán náà nìyẹn ẹni broda yín ni bàbá yín ni ọmọ Yorùbá ni ẹ̀yin gbà tẹ́ ẹ kì í ṣe ọmọ àlè ẹ ò lè fi ọmọ Yorùbá ẹgbẹ́ yín sílẹ̀ kẹ́ ní ẹ dìbò fún ọmọ ọmọ Ndígbò tàbí kẹ́ dìbò fún Haúsá kò sẹ́ni tó ní kẹ́ dìbò fẹ́ni kankan a sọ wípé ọ̀rọ̀ ìbò nínú Nàìjíríà kò sí nǹkan tó lè tó tó tó lè mójútùú sí ìṣòro tó wà lẹ̀ ọ̀rọ̀ ìbò Nàìjíríà kò lè ṣojútùú sí ìṣòro tó wà lẹ̀ wípé ìbò yẹn gan nígbà tó bá ní pé ṣe lẹ́kọ̀ọ́ fi ń kó bá ará ìlú ni pẹ̀lú ìbò tẹ̀ ń dì ẹ tún fi ń dá wàhálà ń kún wàhálà ni torí ìṣòro tí ó ti gbé jòkó tó jòkó sínú nàìjíríà kọ́ pin òun ni the best solution ṣé wọ́n pẹ́ yìí náà sọ ẹni bóyá ó dàbí pé orí àlééfà yẹn ó dẹ̀ pé ó ní ègún kan tó ti wà ń bẹ̀ ṣé wọ́n pẹ́ ẹ sọ náà nísìnyí broda wíkóńkó wọ́n sọ ọ́ wọ́n ló dàbí pé ìjókòó yẹn àníṣe ègún kan wà ńbẹ̀ tó jẹ́ pé kò sẹ́ni kan tó fẹ́ débẹ̀ tó fẹ́ ṣe inú ìlú dáadáa ẹ́ nígbà tó yẹ pé ìlú ti expire nǹkan tó ti expire ẹ wá fi agbára ẹ fi agbára ẹ fi mànóbà ẹ ẹ fi ń ṣe é ṣé àfagbára ṣe ni. ọgọ́rùn ọdún nineteen fourteen ó ti ti lé ọdún mẹ́wàá extra ten years là ń lò yìí tẹ̀yìn náà dẹ̀ mọ̀ ṣùgbọ́n látàrí wípé ẹ̀yin náà ọ̀nà ọ̀fun lọ̀nà ọ̀run ẹ sọ báyìí wípé àwọn kan níṣe lẹ gbowó yẹn náà ṣé ọ̀fẹ́ ni ṣé ọ̀fẹ́ ni èwo ni a ò ní baba aládùn òsàn ń gbà yẹn ni ó lóye ibìkan tó fowó sí fún yín ṣé ọba ńlá Elizabeth ò sọ̀rọ̀ ló sọ̀rọ̀ nínú yín àbí mẹ́wọ̀ọ́ kí ló ìjà tó wà láàrin Mẹ́wàá Ọláká àti Ọba Ńlá Elizabeth ṣe bó owó ni ẹ má máa tan ẹ̀fẹ̀ kan tanná fáwọn ènìyàn ta ló mọ̀ wípé owó ni wọ́n gbé fún yín ẹ ti wá rí báyìí ẹ ti jẹ owó tán owó ti tán ẹ wá rí wípé iṣẹ́ owó yín ò lẹ ṣe ń gbà yẹn gbogbo ilé ìtẹ́túbọ̀ ń sọ yìí ẹni bà ló mọ̀ ni ẹ̀yin náà sọ ẹni rìfàínárì sọ́bsidì tí wọ́n ní wọ́n yọ kí ló dé tí epo ìfipàpà wọ́n ẹ ní àwọn òṣìṣẹ́ tí wọ́n ní wọ́n fẹ́ máa san owó fún owó oṣù wọn ò tí bẹ̀rẹ̀ sí í san o ẹ̀yin ènìyàn ṣé ẹ ti gbọ́ lẹ́nu bọ̀dá wíkóńkó nísìnyí wípé owó oṣù seventy thousand naira eléyìí tí wọ́n ní wọ́n buwọ́lù fún àwọn òṣìṣẹ́ wọn ò tí kò tí ì sátẹ́ẹ̀nì o wọ́n kàn sọ ni ọ̀rọ̀ orí ẹnu ni o wọn ò tí ì san o ó yẹ kí wọ́n san lóṣù yìí bá àbí ṣèbóṣù tó kọjá ni wọ́n bọwọ́ lù àbóṣù wo ó yẹ kí wọ́n ti bẹ̀rẹ̀ sí san àbí wọn ò tí san o àwọn tíṣà owó gbówó lórí o wọ́n ti wọlé wọ́n wọlé iléèwé báyìí kò sí ibi tí olùkọ́ ti fẹ́ rí owó ọkọ̀ bẹ́ẹ̀ ṣe ní kó ṣe máa bá a lọ nìyẹn kí ló dé ìgbà tá à ń sọ a ní ká fọwọ́ wẹ́wọ́ òun lọ́wọ́ fi mọ́ ṣó ti wá clear sójú everybody yín wípé ojú ọ̀nà la wà pé kán pín inú ìlú yẹn kí gbogbo wa ká tọ̀ sójú kan kí gbogbo wa ká jọ pariwo lé ààrẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọmọ olódó ìjẹ́ kí wọ́n pín inú ìlú yẹn kólúkálukú ṣàmà lọ láyọ̀ àti àlàáfíà ṣé ẹgbọ́n ọ̀rọ̀ oúnjẹ lẹ́yìn ṣì ń sọ ẹ ò tí mẹ́ni ọ̀rọ̀ ètò ààbò sì gbé jòkó tó jòkó o ẹ tẹ̀ bá ti rí ètò yẹn bíyá ẹ bùrọ̀dá Awíkóńkó wọn ò tí rí ètò yẹn níbi tí wọ́n wọlé <laughs> odidi odidi nation odidi nation kan ni wọ́n ṣí wọlé ẹ bá wa pín gókàn wọn lára ọ̀rọ̀ oúnjẹ lẹ́yìn ṣì ń sọ ọ̀rọ̀ nǹkan tó wọ́n tó gbéwó lórí ètò ààbò ńkọ́ ìgbà tá à ń sọ ẹ wá ń wò ó gbogbo èébú tẹ́ ẹ bú bàbá Ìgbòho Òòṣà gbogbo èébú tẹ́ ẹ bú gbogbo àwọn agitators tí ó ti kílẹ̀ sójú everybody yín ẹyẹ ènìyàn wa wọ́n máa ń sọ wípé ṣe ni ká máa dúpẹ́ pé gbogbo nǹkan wọ̀nyí ó ṣẹlẹ̀ tó jẹ́ wípé àwọn ni wọ́n padà wá gé ìka àbámọ̀ bẹnu àwọn tó dìbò wọ́n dára wọn lẹ́bi báyìí ẹ̀yin tẹ́ campaign àwọn rèé o àwọn tó campaign wọ́n ń dára wọn lẹ́bi báyìí a ò ní kábàámọ̀ àbámọ̀ ni wọ́n ń kábàámọ̀ báyìí wípé èé kí làwọn ṣe léyìí sí wọ́n ní kì í ṣe àdéhùn táwọn jọ sọ léléyìí o ẹjọ́ níbo lẹ ti jọ tọwọ́ bọ̀wé o ẹ̀yin àti ọmọ jẹ ọ́fíìsì ibo lọ tọwọ́ bọ̀wé ta ló bá yín stamp ẹ̀ ibo ni ibẹ̀ ló ti sọ fún yín wípé ẹ máa bọ̀ o ẹyẹ ọmọ yorùbá ti bá ti débẹ̀ màá sọ epo di hundred naira ibo lẹ jẹjẹ sá ẹ ti mọ̀ wípé strategy gbogbo wọn ni eléyìí tó wà ń bẹ̀ á sọ a máa gbé epo wálẹ̀ a máa gbé gàrí wálẹ̀ wàá gbé iyọ̀ wálẹ̀ ẹ lọ dìbò ẹ dìbò bẹ́ẹ̀ dìbò ẹ gbówó pamọ́ ẹ gbé náírà pamọ́ a máa dìbò a máa wọlé ṣé wọ́n sọ fún yín ṣé wọn ò sọ? Òun ló ń ṣẹlẹ̀ yẹn. Wọ́n ní èmi lọ́kàn. Mo máa ń sọ èmi lọ́kàn yàtọ̀ sí àwa lọ́kàn. Ẹ̀yin lẹ gbé gbági. Ẹ̀yin lẹ mix, mix up ti wà bẹ́ẹ̀. Èmi lọ́kàn ó yàtọ̀ sí pé àwa lọ́kàn. Wọn ò ní ọmọ Yorùbá lọ́kàn, wọ́n ní èmi, èmi, èmi, personal. <laughs> Ọmọ olódò dẹ́ ní àwọn lọ́kàn. Ṣé ẹ rí? Wọ́n wọ bẹ̀. Gẹ́gẹ́ bí nǹkan tí Bùrọ̀dá Awiwunmi sọ, wọ́n ní, "Àà, ẹdẹ débẹ̀ ẹdẹ ẹdẹ ẹdẹ ẹdẹ da gbogbo ẹrú kí ló dé kò tẹ̀ wá sí nǹkan ẹyọ kan báyìí omi tóró báyìí kò tó sí ọmọ Yorùbá kankan lẹ́nu ẹdẹ wá sọ wípé torí pé wọ́n jẹ́ búrọdà ilẹ̀ torí wá dìbò fún wọn ṣé ẹ ti wá rí wípé pẹ̀lú pé wọ́n jẹ́ búrọdà yìí yẹn ká kúkú jọ pawọ́pọ̀ ká jọ gba orílẹ̀ wa lẹ́ẹ̀kan ṣe ni pé òun lọ́nà àbáyọ gbogbo pé wọ́n ń dìbò ó yẹ kó ti clear sójú everybody báyìí pé anything tó má sọ pé ẹlẹ́ kọ́ mà tí fi ṣọ́ọ̀sì ẹlẹ́ ó yẹ kí ó yẹ kí everybody yẹn máa mú rèsì kẹ́ máa sá ni tẹ́ bá gbọ́ election tẹ́ ẹ bá gbọ́ election wọn ò ní tí pé ṣán orí ẹ ẹlẹ́ tó bá pè báyìí ó yẹ kẹ́ píkì rèsì ni wípé àwọn olóṣèlú nìkan ló ń jẹ àǹfààní ẹ ṣe ẹ rí àdánwò ẹ rí oríṣiríṣi nǹkan tí wọ́n fi dàságbádá àwọn ènìyàn ẹ̀yìn òru àwọn èèyàn òru ń jẹjẹ owó iléèwé ó gbówó lórí ṣe ẹ bọ́ọ̀ tó wà lẹ́yìn everybody ní breakfast ní ojú everybody máa bó lélẹ́yìí orin tí ààrẹ Tinubu tó ń kọ ìlú tó ń lù for everybody yìí ah hey. <laughs> by the time tó bá máa ṣe tán <laughs> ẹ gbàgbé senate president ti sọ Akpabio ó ní by the time táwọn bá máa ṣe tán seven years gan ló sọ ó ní you won't recognize the nation again ó ní Nàìjíríà ó ní ẹ ò ní dààmú mọ́ ṣé everybody ẹ wá dààmú bá ṣé ẹ ti wá dààmú ṣé ẹ recognize ẹ̀ mọ́ wípé à ṣé ìlú tàdé ń bá bọ̀ náà tẹ́lẹ̀ àtẹ̀wé kò kún da náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ṣùgbọ́n ó ti ṣẹ́pẹ́rẹ́ sí eléyìí eléyìí tẹ̀ wá wọ́n má nìkan pabambarì ó peléke ó gọ̀ǹbọ̀tìọ òun lọ̀rọ̀ tó wà lẹ̀ ìgbà tá à ń sọ ẹ̀ ń bọ́ àwọn adarí tí wọ́n ń lead self determination ni àwọn wo ló wá wà lójú ọ̀nà báyìí ṣe rí pé ẹ̀yin lẹ darí wọnú igbó lọ ojú ọ̀nà ni Yorùbá nation wà wípé kí wọ́n dá dúró tá a bá dá dúró gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ò ní ṣẹlẹ̀ wọ́n ti wà ní China báyìí a lọ ya owó mi wá owó tó dẹ̀ yà wá yẹn àárín ara wọn náà ti fẹ́ fi san owó student loan student mélòó náà ti wá fún ní lónìí student mélòó náà ti fún ní lónìí owó oṣù seventy thousand òṣìṣẹ́ mà àwọn mélòó náà ti fún seventy thousand ń gọ kí ni ìkó tí kí ló ràn nígbà ìyàwó kí ni seventy thousand yẹn kí ló ràn pẹ̀lú nǹkan situation tí inú ìlú yẹn wà báyìí ṣé oúnjẹ ni ká sọ ni ṣé ẹni tí ó ń ṣiṣẹ́ àbí olùkọ́ àti lecturer àbẹ́ni tó ṣiṣẹ́ ìjọba gbogbo iṣẹ́ ìjọba lápapọ̀ ṣé ẹsẹ̀ ni wọ́n fi lọ síbi iṣẹ́ ẹsẹ̀ ló ká gbogbo ẹ̀rọ kúrò wọ́n bá ti rin àpò kúrò bẹ́ẹ̀ àpò àpò ẹsẹ̀ sì yá ju mọ́tò ara ló ń fàbọ̀ sí ẹsẹ̀ yá ju mọ́tò ara ló ń fàbọ̀ sí ǹjẹ́ ìjọba wọn bá yín rò ó ǹjẹ́ àbá Tinubu ọmọ olódede ìjọba yín rò ó wọn ló ní system renew hope ẹ wọn ní kẹ́ńdọ̀ máa fọkàn balẹ̀ wọn ní wọn máa tó gbogbo ẹ̀ máa tó já ojú ọ̀nà wọn ní gbogbo ibi tí wọ́n ń ṣe yẹn wọ́n ń ṣan ni wọ́n ń ṣan ni wọn náà máa tó já ọ̀nà lọ́dún wo ṣé ìgbà tí gbogbo aráàlú bá ti wá kú tán ẹ̀yin náà sọ nísìnyí Yorùbá sì bọ̀ wọ́n ní ìrètí pípẹ́ ó máa ń ṣọkàn láàárẹ̀ ṣé rí pé àwọn ìjọba yìí ìkà ni wọ́n ṣé àwọn tó jẹ́ adarí wọn ò jẹun wọ́n ra ọkọ̀ àbí wọn ò ra ọkọ̀ ọmọ tí wọ́n kọ́ bọ́ná ti lọ ilé ìwé púpọ̀ ọmọ ló ti jòkó ilé ìwé púpọ̀ eh, ilé ilé ilé ẹ̀kọ́ àti alákọ̀ọ́bẹ̀rẹ̀ o àti girama o púpọ̀ ẹ̀ báyìí ni ni ni ó ti di ògiri àlàpà tó yẹ pé àwọn ọmọ gan wọn ò rí chalkboard kọ̀wé sí mọ́ jọ́ọ̀ la fẹ́ ṣe léyìí dá ẹ̀yin náà lẹ pẹ̀lú wọn ẹ̀yin aṣíwájú beggars aṣíwájú beggars ni yín ẹ̀yin lẹ bà gbogbo ẹ̀ jẹ́ ẹ̀yin lẹ fẹnu lẹ fẹnu ń ṣe gbogbo ẹ̀ àwọn ni o àwọn ló o èkì nìkan ni o ọbalẹ̀ Elizabeth dàdé ni màámi mọ́mi wa ìyá ẹgbẹ́ mọ mi ìyá ẹgbẹ́ mọ iye ọmọ tó bí ah, mọ́mi wa hmm, gbogbo wọn mọ́mi wọn ni wọ́n ń pè wọ́n mọ́mi wa àti adé buhari àti eh, mẹ́wòó láká eh, àwọn ìyá wa nìyẹn àwọn tó dúró nìyẹn wọ́n ti wá dúró báyìí ṣé everybody yín ẹ ti bẹ̀rẹ̀ sí í complain. torí ó ti kan oníkálukú yín ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí breakfast ni wọ́n máa kan wọ́n serve everybody ní wòtòwòtò right and left kò sí bí kò sí bóyá fẹ́ ṣe epo everybody wà lájọ ń lò àbí everybody ló ń lo epo ọ̀rọ̀ owó iléèwé ọmọ everybody ni ẹ̀kọ́ gan tí wọ́n ti ní ọmọ gbọ́dọ̀ ọmọ gbọ́dọ̀ kan wà èkì láìpẹ́ eighteen years ta ni kò kàn ta ló nọ́mọ nínú yín ó jọ kan everybody ni ọ̀rọ̀ rìn ní wòpù ọmọ olódó idẹ ṣe gbọ́ wọ́n ní ọmọ àlè ni wọ́n o hmm, àwọn náà ló sọ bẹ́ẹ̀ àwọn wọ́n náwọn làwọn tó ń sọ torí àwọn làwọn kàmpéènì fún wọn wọ́n ní orúkọ tó bá wù wọ́n làwọn lè pè wọ́n ṣé ẹ ti bá wa gbọ́ lẹ́nu wọn ẹyẹ ènìyàn wa kí lẹ́yìn náà rí sí gbogbo eléyìí tí wọ́n kà kalẹ̀ yìí o èyí tá a wà dúró sí làwà dúró sí o èyí tá a mọ̀ la mọ̀ sẹ́ẹ̀ wípé no going back ni orílẹ̀-èdè Yorùbá àwọn tí wọ́n ṣọ́ lọ ní àwọn náà ló ti padà wá kábàámọ̀ yìí àwọn tí wọ́n lọ wípé ee kí ni ọmọ Yorùbá ibi ni tó yẹ káwọn kọ́kọ́ rìn ní táwọn bá wá rìn ibẹ̀ ẹ wọ́n wá wọ́n wá ṣẹ̀ wá já ọ̀nà ṣé wá rí wípé ìrìn ọmọ Ísírẹ́lì gan lẹ́yìn wá lọ rìn yẹn báyìí tó bá jẹ́ pé tọmọ Israẹli nìkan náà tẹ̀ dá tẹ́ ẹ fi kó bá ará ìlú ẹ kó bálé ẹ kó bọ́nà ẹ kó bá everybody pẹ̀lú ẹja àárọ̀ yín ọba alẹ́ Elizabeth kò jáde kó wá sọ sí situation tó wà lẹ́yìn ṣe bí kankan nínú tẹ̀sí ẹbí wọn alákàtà ẹ̀ṣẹ̀ sì ń sọ̀rọ̀ òun sì ń gbèsè wọn lẹ́yìn ni ṣe bí wọn alákàtà ẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ gbogbo yín náà ni aṣíwájú bẹ̀gà sí i kí ló dé agitators wo lẹ ò bú ta lẹ ò sọ̀rọ̀ sí ṣùgbọ́n báyìí ńkọ́ ah Elédùmarè má ṣe òun o a máa dúpẹ́ o igbó owó ìṣà bàbá pòfẹsọ Bánjí Akíntóyè Ọlọ́run àbá wa dúró tì yín ẹ ò ní dàgbà ya ẹ dàgbà ẹ dògbó ẹ fọwọ́ pawó ẹ fẹ́ rìgì jọbì a ò ní wá yín tì gbogbo ẹ̀yin àwọn àgbàtẹ dúró tán fún ìran Yorùbá tẹ wà lórí ẹsẹ̀ yín tẹ dúró lórí òtítọ́ a ò ní wọ ẹnìkankan yín tì ah ẹ dàgbà ẹ dàrúgbó ṣó ti yé yín ó ti clear sójú everybody yín ẹ̀yin yẹn wá ẹ bá wa ṣàdúrà fún bàbá wa Ìgbòho ṣá torí àwọn là ń mọ̀ tí wọ́n dúró tán fún ìran Yorùbá àfẹnuwú géètì àfẹnujá wáyà ṣé wọn ò fẹnuwú géètì mọ́ ẹ̀yin tẹ́ ẹ̀yin tẹ́ ẹ ní ẹ jẹ́ pé ẹ bùrọ̀dá yín ni àtàndá ọmọ olódó idẹ àbí yẹ̀kíní àtàndá bùrọ̀dá yín ni bàbá yín ni òun nìyẹn wọ́n ká yín àbí wọ́n kálá ṣé wọ́n kálá àbí wọ́n kálá báyìí wọ́n kálá yín ṣé wọ́n ti rántí pé ọmọ Yorùbá kan wà níbì kan àwọn ń ṣe nǹkan tó wù wọ́n ni wọ́n gbowó lórí gbogbo nǹkan náírà ń bàjẹ́ lójoojúmọ́ kò sí ìlọsíwájú kò sí ilé iṣẹ́ èyí ọ̀nà ọ̀nà tó bá ní wọ́n fẹ́ ṣe gan owó náà fi ń gbàjẹ́ ẹ dárúkọ ọ̀nà kan tó dúró re pé ọ̀nà rèé o ó dúró déédéé tàbí ètò ààbò ẹ̀yin náà lẹ sọ yẹn sàkámà ń jẹ ní seventy thousand náà fẹ́ máa san fáwọn òṣìṣẹ́ ìjọba sàkámà ń jẹ ní wọn ò tí bẹ̀rẹ̀ sí í san ẹ má ti da ìtọ́ ẹ̀mí wọn ti bẹ̀rẹ̀ sí í san ṣebí ìjọba nàìjíríà ni wọ́n ń pa fóò nínú irọ́ wọ́n ń pa ìyálàyà irọ́ ẹ̀yin èèyàn wa bí wọ́n kárí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí àwọn nìyẹn o <laughs> olúkálukú wọn ti ń jáde wọn ti ń tẹ sí bàbá lójú ní ṣàkàṣàkà ṣokoṣoko ẹ eléyìí pọ̀ eléyìí pọ̀ o <laughs> àṣé ó máa padà wá dà báyìí ṣé pé ó máa padà wá dàbí àtìláàsì lẹ́yìn ẹ̀yin ẹ̀yin tẹ́ ẹ ní ẹ̀yin ni pioneer wọ́n láwọn ní pioneer Yorùbá nation <laughs> nígbà tó wà l'Abuja wọ́n láwọn ni pioneer ẹ ẹ ti pioneer mọ́ báyìí ó máa tó clear lójú everybody. gbogbo yín ti rí táìtù mi ẹ ti rí nǹkan tí mo kọ́ bẹ́ẹ̀ mo ní ọmọ àlè ní Tinubu ọmọ àlè ní tu ẹ̀yin tẹ́ bá súnmọ́ ẹ̀yin tẹ́ bá mọ̀ dáadáa go and tell him pé ẹnìkan pè lọ́mọ àlè. pẹ̀lú àkàndọ̀rọ̀ ayíkóyí tó sọ wípé ọmọ àlè ni akéèrè ìdíyébìlà ni adójútì ni ọmọ ni. ẹ wo lórí ìkànnì yìí náà ni èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show ẹ bá wa pin lógúnlógún ẹ pin lọ́gbọ̀lọ́gbọ̀ kó kàn wọ́n lára wípé ah eléyìí tí wọ́n ṣe fún bàbá wọn yóò lágbára o ọmọ olódó idẹ lẹ́dẹ̀ pẹ̀lú adúrò orúkọ yẹn ọmọ àlè lọ́hùn lọ́hùn ah eléyìí pọ̀ ọ̀rọ̀ náà pọ̀ ẹ bá wa pin kó kàn wọ́n lára wípé wọ́n kú iṣẹ́ o Elédùmarè á wà gbogbo wa ní dààmú o orílẹ̀-èdè Yorùbá dandan ni ṣé ti rí ìyẹn túmọ̀ sí wípé kò sí nǹkan tó ń jẹ́ wọ́n Nàìjíríà ẹ̀tútọ́ ti bá wa subscribe sórí YouTube channel ẹ bá wa subscribe ní orí ìkànnì wa yìí náà ni ẹ wa pín Olúwa gbè wa láṣẹ ìdùnnú. wo mo máa ṣì ló máa fẹ́ wẹ̀. yọ̀rọ̀ stop ṣe bẹ́ẹ̀ ni o. àwa wà ní o. àwa wà ní o. ìbejì. ìbejì rúùmù stop ṣe bẹ́ẹ̀ lára. ayé fọ́ọ̀nì ìbejì.